وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فموضوع خطبة اليوم يقول مرتبطا بما قد سبق في خطبته حول خلق الصبر وقد سبق تعريف الصبر وأهميته في الدين وفي شؤون الحياة وتطرقت الخطبة إلى ذكر بعض أقوال السلف الصالح حول الصبر وإن شاء الله نواصل اليوم بذكر قول عمر بن عبد العزيز رحمه الله تعالى يقول ما أنعم الله على عبد نعمة من تزعها فعا من تصعها فعاوضه مكانه الصبر إلا كان ما عوضه خيرا ممن تزعه هذا القول لا شك في أنه يشير إلى أنه يجب على المسلم أن يصبر فيما فأته من أمور من محاسن الدنيا وإذا استطاع أن يصبر دل على أنه دل على أنه قد عوده الله سبحانه وتعالى بما هو خير مما فعته عباد الله إن للصبر شروطا وهذا الشرط اقتبس من قول الصحابي الجليل جابان أبو ميمون الكرضي إلى الصئل ما هي شروط الصبر فقال إن شروط الصبر أن تعرف كيف الصبر ولمن تصبر وما تريد بصبرك وتحتسب في ذلك وتحسن النية فيه لعلك أن يخلص لك الصبر وإلا فإنما أنت بمنزلة البهيمة نزل بها البلاء فاضطربت لذلك ثم أدها فأدهت فلا هي عقلت ما نزل بها فاحتسبت وصبرت ولا هي صبرت ولا هي عرفت نعمة حين هدأ ما بها هذا مثال وضعوا جابان أبو ميمون الكردي عليه رحمة يعني رضي الله عنه عباد الله والصبر ينقسم إلى ثلاثة أمور أول الصبر على المصيبة والصبر على الطاعة وكذلك الصبر على العبادة هذا وقف ولو وضع أطريك ولو واتيك فهو النبي ومحمد وقال إلي النبي أو صحابة ونسي أنت لنا النبي شوف جوجو بندي القيامة أبلون كفي كتي أطريك كفي كاريوان ọ̀rọ̀ nípa àwọn ìwà tí islam kọ́ wa ipe dandan a gbọ́dọ̀ ní a sì gbọ́dọ̀ máa lò ó òun náà ni à ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ nípa sùúrù òun ni asọ̀kányìn tóbi tí abọ́rọ̀ náà dé ni pé mo ti ṣàwọn àlàyé bí sùúrù ṣe pàtàkì nǹkan tí ń jẹ́ sùúrù àǹfààní sùúrù nínú ìgbésí ayé èèyàn àti nínú ẹ̀sìn mo tó wá mẹ́nu lé ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú wa nípa ọ̀rọ̀ sùúrù lónìí ọ̀rọ̀ Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala náà ni akọ́kọ́ fẹ́ gbéyẹ̀wò kí ni nǹkan tóun náà sọ nípa ọ̀rọ̀ sùúrù. قل ما أنعم الله على عبد نعمة قلت لهم باشي قل لهم يشيو لفميدين يككا من تزعها تقول لهم وأكبرين لويا فعوض مكانه الصبر تشكو بيوري يتوابو يتنسورو يتنسورو ربو أوري يتنسورو عمر بن عبد العزيز نكي إلا كان ما عوضه خيرا ممن تضعه ṣẹ́rí sùúrù tẹ́nìyẹn níyẹn ó ti ní oore ju aburú tó bọ́ fún lọ ẹni kí gbogbo tó bẹ́ẹ̀ lè wò kó ṣèyàn láburú tí ẹ bá ti rí sùúrù ṣe ní tó bọ́ fún ẹ̀yẹn kéré ní tóbi lọ́lọ́run ti ṣe fún ẹ̀yẹn. bó ṣe wá wù kí nǹkan yẹn wá kéré tó ní aburú tó ṣèyàn kí ọmọ wa rí sùúrù ṣe a jẹ pé ẹni yẹn òdi ṣe ti ń jẹ sùúrù yẹn nǹkan ńlá fún nǹkan ńlá náà lọ so kí ni ọ̀rọ̀ olórúkọ na ti ń ṣàlàyé fún wa ni pé yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ní sùúrù nígbà tí ó ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ tó ọlọ́wọ́n bá ó ń ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ sùúrù nínú Suratul Baqara àyà one fifty five ọlọ́wọ́n bá a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá sọ pé walanabluwannakum بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله بني إني ماما شدوكم ولنبلونكم إما دنيا دنيا بشيء من الخوف ẹ máa rí nǹkan kan tí ó jẹ́ ìbẹ̀rù fún yín ẹ máa rí àwọn oríṣiríṣi ìbẹ̀rù tí ó máa pa yín láyà tí pé yóò máa dẹ́rù bà yàn àwọn náà mọ nǹkan tó bá ń pè ní nǹkan tí ń dẹ́rù bà yàn kó lè kó káyàn mọ́ ìbẹ̀rù ni àwọn tó máa ń jiyàn gbé ìbẹ̀rù ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ tó pé wọn lórí pé ah, àyà ẹ̀yìn ti já sí yẹn bá gbọ́ olùwà ní èmi ọlọ́run èyí á máa fi kí nìyẹn ṣe àdánwò kí wọ́n gbà pé àdánwò látọ̀dọ̀ ọlọ́run ọba ni ó lè jẹ́ ìtó jẹ́ àmà yẹni pé yẹni ìbẹ̀lẹ̀ ń àmà àdánwò tí ó kárí gbogbo yín tó tó gbogbo yín lẹ́mọ̀ parí pé ah, ah mi ò wá ní ilé tọkùn kálukú níbalẹ̀ ó sì lè jẹ́ kọ́ pé kí wọ́n ní kànìkan ọmọ ẹja ṣe so olúwa ní ìmí ọlọ́run ọba àdánwò mi lọ́jẹ́ wàn wọ̀lìjúù ìmì ọlọ́run lè fi ibi pa yín àdánwò mi náà ni tí ó kí gbogbo yín gbogbo ilé wọn parí pé ibi máa ń pa wá o ibi máa ń pa wá o ó sì lè jẹ́ xọ́ọ́s tó kí wọ́n nìkan lè ní ọmọdé ọpa àdánwò ọlọ́run gbogbo oríṣiríṣi tí èyí táwọn mọ̀ pé ah nǹkan dúkìá mi ti ń parẹ́ tó ó di mẹ́ta wòl ẹnfùsì àdánwò ọmọ báyìí mi náà bàtà wọn bá ń ṣàlàyé kíbò làdánwò ṣe máa ń bẹ̀ ní imma bil qatli aw bil harbi aw ó lè jẹ́ pé ẹnìkan ní ń bọ ọjà ni wọn bára wọn jà wọn pa àbí wọn jagun àbí kórèèyàn.

kẹrẹ àwọn tó bá ń jẹ́ onísùúrù ẹ fún wọn ní ìró dùnú wípé ìdùnnú ni ọ̀jẹ̀ tiwọn ọ̀kàlélẹ́ yóò padà bẹ̀ ọ̀kàlẹ̀ dàrú yóò padà tó àmọ́ tí ó mú tòtẹ́ni yóò fi nílá dá ni pé kó ṣe sùúrù ọba ṣeré sọ́ọ̀bìrín bó ṣe lè wù kọ́rù lé tó bó ṣe lè wù kó lágbára tó mọ́ sa erékeré má gbé ìgbésẹ̀ kí gbésẹ̀ má rìnrìn kúrìn ìlú yìí ó ti lágbára débi pé ẹbọ ti pọ̀ jù ẹbọ ti pọ̀ jù torí àwọn tí ó pèpè sí pé kiri ìgẹ ẹ máa ṣe máa ń táwọn gan ṣe nìyẹn láwọn àfà so àwọn ọlọ́sùn ọpọlọ bá mú tó pé tẹ bá ń ṣe tẹ bá ń gbọ́ àwọn ìròyìn oríṣiríṣi ẹ̀ máa gbọ́ lórí ọ̀fẹ́ yìí ìyá ọlọ́sùn kan wà ń bẹ̀ ẹ sì wọ́n dáhùn yóò sì máa gun rẹ̀ wá inú léyìí àwọn ọgọ́ ìyá ọlọ́sùn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìbá ṣe pé ìsìnà tó lágbára ẹ dákun ẹ wà nílọrin ẹ ń bọ ọ̀tún níyà yìí ṣébí odò lọ́tún ẹ kọrí síbẹ̀ sókì níyẹn ti pọ̀ àti kíyè sádùúgbò rẹ̀ ẹ̀tùmọ̀ rí wọn náà ẹnìkan sọ́njọ́ ni ó pè mí ó ní à ẹ̀ sọ lé rédíò kí àwọn jẹun tí ọ̀sùn káyọ̀ à àwọn gẹ́gẹ́ lábára wa sọ̀rọ̀ àwọn lábára wa sọ̀rọ̀ tó lọ́sùn bá lóhun dé dẹ́nìyàn tí ò bá rí nǹkan kẹ́kọ̀ọ́ lọ kọ̀tán so ìtumọ̀ nǹkan ni pé ara ń tán mọ́ wá fi mú yẹn náà ni pé ìṣòro wàhálà ṣẹlẹ̀ sí ọ máa bọ̀ wá so ń ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ jù náà nìyẹn ọlọ́run ní wọn mọ ra àmì ẹ̀ sùúrù kódà nẹ́bí sọ̀rọ̀ àdánwò yẹn débi pé kódà àdánwò débi pé owó yẹn ni nẹ́bí sọ débi pé kí orí ó fọ́ yẹn ó ṣe yẹn kí yẹn kí nǹkan gún yẹn yẹn lọ ànẹ́bí náà ni gbogbo ẹ̀ pátápátá nǹkan tó tóbi ọmọ ènìyàn ọlọ́ni wà bá ṣe rí ọ̀sán ọ̀bìnrin àwọn onísùúrù ìdùnnú ní ọ̀jẹ̀ sí wọn sùúrù yẹn wá ní ní ọlọ́wà tó ṣàlàyé rẹ̀ pé àwọn owó lóní sùúrù òun àwọn ènìyàn alladhina idha asabathum musibatun àwọn tó ṣe pé ńgbà tí bànújẹ́ bá ṣẹlẹ̀ sí wọn nǹkan kan dùn wọn lọ́kàn nǹkan kan fò wọn àdéhùn kan bá wọn tí wọ́n kọ́ sọ jáde náà ni pé qalu inna lillahi wa inna ilayhi raji'un tí wọ́n wí nìyẹn pé tọ́ bọ́lá ń ṣe kọ́ nu bọ́lá ń ṣe fẹ́ nu bọ́lá ń ṣe ní ó ṣẹlẹ̀ nu tí wọ́n ní máa wò káàkiri pé àwa díẹ̀ bọ́lá ṣe lè jẹ́ ńgbẹ̀sán ẹ̀dá kò kéèyàn kú kéèyàn ọmọ ní ńgbẹ̀sán ọmọ yẹn kú òun náà ní ń ti gbẹ̀sán àìsàn olóògbà so n tó fọkàn sí ni pé àwọn kan ni wọ́n pa wọ́n pọ́mọ́ ń gbọdọ̀ eléyìí àìsí ìgbàgbọ́ ni máa ń jẹ́ kí bọ́ọ̀rọ̀ báyọ̀ jáde lẹ́nu yàn ó gbọ́dọ̀ dáhà lójú kó rà kó rí yẹn báyìí kọ́mọ́tọ́mọ́ pé wò ó ṣé jimá ń kí lọ́wọ́ yìí ó ní ni ní kí kẹsì rí pẹ́ ni tó sọ bẹ́ẹ̀ fún kò sì kálátàrí ah, ṣe o àwọn ò ní ó yẹ kó ní kí bàbá àwọn dàbí yàwọn dàbá ní yàwọn rẹ ní lórí ibú ní ìyá yìí ẹni yóò kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yẹn ó ti ṣe tán tí ó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kàn sórí ibú mbẹ ní ti ń jẹ́ pé ẹ̀hẹ́n ìyẹn dúró déédéé nù àmọ́ wọ́n ní oníkò ní dáilá kò sí dáilá aláwọ̀ àbáyà dúpẹ́ ọbẹ̀ ru wọn o ìyẹn sàgbákò nù àkídà rẹ̀ ọ̀dá ọlọ́ni àwọn tó bá rí báyìí tí wọ́n máa ń dé ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá ulaika alayhim salawatun min rabbihim kọ́dà ìlú mi fẹ́lẹ̀ ẹ̀gbámù lásán yóò ti tibẹ̀ yóò tibẹ̀ sórí ibú lọ́dọ̀ ọlọ́wọ́n bá tí ó fẹ́lẹ̀ wáyé kì ẹ̀hẹ́ wá ń kí ni táyé wá tán ni táyé tán ni tó tún tíráì ni ó padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá lẹ́sẹ̀kẹsẹ̀ títọ́ kìí ṣe kìí ṣe mo try tèmi tí wọn náà bá kú try okùn mọ̀ lómi ara rẹ pé èmi náà ṣe díẹ̀ lóòótọ́ ọlọ́run bá ní àwọn tó bá rí báyìí ika ẹni ní tó ní olúwa ní èmi ọlọ́run ọbọ̀ kẹ́ wọn ń ṣe dáadáa fún wọn ń onímọ̀jẹ̀mú rẹ̀ ọ̀nà inna shuruta sabri an ta'rifa kayfa sabr ko mọ̀ nǹkan tán pè ní sùúrù gẹ̀gẹ̀ ní kí ní jẹ́ sùúrù ọmọ àkọ́kọ́ ni sururu ya tasbiru tá ló ń fún wa madha turidu bi sabri kí lọ bi níbi gan ya gbọ́dọ̀ ma so ẹni tó bá ti mọrú eléyìí tọmọ tí ń jẹ sùúrù talẹ yẹn ní sùúrù fún bákan náà tílẹ̀ yẹn wá dédé sùúrù ẹni yẹn ti mọmọ jẹmu ìlú ẹni yẹn òun ni tó bá ní sùúrù yẹn ládàá sùúrù ti jẹ tiẹ̀ torí dandan ni èèyàn fẹ́ èèyàn kọ̀ ọ padà sí sùúrù náà tí wàhálà bá ṣẹlẹ̀ sí èèyàn ṣọ́ọ̀tì ní bísíǹnẹ̀sì ní ìṣẹ̀wá ń kanra ó padà sí sùúrù ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ ọkọ̀ ọmọ yẹn kú ìyàwó yẹn kú ọkọ yẹn kú ọwọ́ ń bara jẹ́ ọfẹ́ ọkọ̀ ọ̀padà ti sùúrù gbẹ̀yìn náà ni kò ṣeé ṣe kò ṣeé ṣe torí pé kí ni al mururu al-ayyam wal-layali alam wal-masa'ib ayé bá ṣe ń kọjá lọ tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ àsìkò tí ń lọ wákàtí kan ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì wákàtí kan gbogbo tí bá ń jẹ́ ìṣòro yóò sì mọ̀ fúyẹ́ yóò mọ̀ fúyẹ́ lẹ́nu bí ọjọ́ bá ti ń lọ ni yóò sì mọ̀ fúyẹ́ sí i náà ni tí wàhálà bá ṣẹlẹ̀ sí yóò gbáram gbàyẹn gẹ́gẹ́ ọlọ́run níbi sùúrù rẹ̀ wọn ló ṣẹlẹ̀ sáà nẹ́bí sọ̀lọ́ ọ̀tọ́lá wọn làhálí sí sọ̀hí muslim arábìnrin kan wọ̀ rẹ̀ kú wọn bẹ̀rẹ̀ sí ní pariwo ńlára mọ́lẹ̀ ńlára sọ́lẹ̀ so anabi ṣàwárí anabi wáyé ọ̀dọ̀ rẹ̀ anabi wá ní isbiri ṣe sùúrù ọjà gbẹmọ anabi lẹ́ẹ̀kan náà ni ilé ka anni panuti ma asọ́ba kama asọ́ba ni ntó mú ọ ntó ṣe ni mi kú anabi sọ̀rọ̀ ra kú mẹ́ anabi gbalẹ̀ lọ sùúrù tá anabi náà tó ní anabi ní sùúrù lérí ààbò lérí àbùkù wọ́n ṣe aláya àbùkù tí ò dáa anabi sọ̀rọ̀ gbalẹ̀ lọ tó náà lè fún mi pé ṣe ẹni ní ìsìn o ìyàwó anabi o obìnrin lásán obìnrin ni. ó ti kàn nẹ́bí ní yàrá yà ẹlòmí ìtẹ́bà sọ̀rọ̀ sí báyìí ó lè bọ́ ìwùlẹ̀ o lè bẹ́ ìwùlẹ̀ gbangba tí ó mọ̀ jà wọ́n ní kí lórí èmi ní sọ̀rọ̀ sí báwọn èmi àà tó rọra pamọ́ra gan sùúrù nítorí ó o sùúrù nǹkan máa ń kéré báyìí ní kí ní sọ̀rọ̀ dákẹ́ ti wọn ni ẹ ò bá máa sọ̀rọ̀ ọmọ ènìyàn níbi kó kíyèsí ara rẹ̀ wàláhì kó máa kíyèsí ara rẹ̀ tó ànábì tó rán padà wọlé lọ ẹ̀kọ́ mi lára ànábì púpọ̀ àwọn èèyàn wá dín náà sọ pé ah ànábì ló ń jágbe mọ́lẹ̀ kan òun ó ní ẹ́ ah eh, wọ́n mọ̀ pé òun ni ọba dìde kìtàkìtàkìtàkìtà wọ́n ò lè bá ànábì ó dẹ́nu ọ̀nà ànábì ó jòkó síbẹ̀ bàtó tó sáyẹn jáde ànábì wò pé à ah, ó dà kó bẹ̀rẹ̀ ẹ̀kan rẹ̀ ó bá ní òun mọ̀ pé wọ́n ní ànábì àwọn ọmọ ṣẹ̀mọ̀ níta kan sọ fún ẹni pé àfọ́bùrú ẹ̀yìndà fọ́dùmẹ́sìn kúta ẹ̀ ìgbà tí nǹkan tí ó lẹ̀ kan lọ bá ṣe sùúrù ẹ tó ẹ̀kọ́ mi náà tápẹ́ lómi yóò yẹn bá ń ẹgbẹ́ jáde ẹlẹ́ fún ìgbẹ́nu ọ̀nà mi lò sí ọmọ aláìlójútì ẹlẹ́ kọ́lọ̀ kó lóṣà tó alẹ́ ni tí ó lè máa ta àjẹbà bí akhlaqi rasul sallallahu alayhi wa sallam tó anabi ṣe sùúrù anabi wọn sọ pé ẹ̀ka lọ bá ṣe sùúrù bá ṣe sùúrù lẹ́ka yẹn ó ní ládàá torí pé kíni tí yẹn bá wù ẹ̀yin náà lọ lè wù ẹ̀ máa wù dáadáa tí fìtínà bá ṣe nǹkan ṣẹlẹ̀ sí yẹn ní tóbi ní bá àwọn ọmọdé obìnrin lọ́kọ́mọ̀ sí lọ́dọ̀ tiwa yìí ju bóyá ọmọ rẹ kú àbọ́kọ rẹ kú ló wá bẹ̀rẹ̀ sí ní ń gbéra sọ́lẹ̀ ń gbéra sọ́lẹ̀ ń pariwo ẹ̀ wọ́n sọ pé ṣe sùúrù ṣe sùúrù ẹ filẹ̀ ẹ mọ̀ sọ fún un ẹ mọ̀ ní o ṣe sùúrù mọ̀ ẹ filẹ̀ yàtọ̀ bá ti kébi thirty minutes fún àìní ọ̀dàkẹ́ fúnra rẹ̀ òun rẹ̀ ọ̀hà òun ọ̀hà fúnra rẹ̀ ni so lẹ́yìn ìgbà wọn wá ní ẹ wá gbé jòkó báwọn náà kó wà bẹ́ẹ̀. ara rẹ̀ lórí ó padà mọ́ kọ́ ọ fún rẹ̀ tẹ́ ẹ̀ bá fún ló ń jẹjẹ rẹ ẹjẹun aláìní rẹ ẹgbẹ́kó fún fúnra rẹ̀ ni ó padà béèrè fún ìmùkọ́ díẹ̀ náà yóò padà mú náà so ọjọ́ ayé wà ayé ti rí nìyẹn kò ṣeé ṣe الأيام والساعات والليالي تخفف الآلام والمصائب yóò dẹ kínní o ìdá ọjọ́ ayé ó padà sọ gbogbo ìbànújẹ́ èdè ẹ̀rọ ni gbogbo tí wọ́n ń ṣe ọ́ ṣe sùúrù látọwọ́ bẹ̀rẹ̀ tí ọba lè jẹ́ ẹni tí ó lè ládá lọ́dọ̀ ọlọ́run ọba tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ní kò tètè ní sùúrù kò tètè fara dàgùtọ̀ látara pé kínní ọmọ tí ń jẹ́ sùúrù nìyẹn ọwọ́ amẹ́ni tó ń ṣe sùúrù fún bákan náà ó tún wá mọ tó fẹ́ rí níbi sùúrù yẹn. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلى وبعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آه علي بن أبي طالب الصحابي الجليل الخليفة الرابع يقول في بعض آثاره الصبر ثلاثة صبر على المصيبة وصبر على الطاعة وصبر عن المعصية فمن صبر على المصيبة حتى يردها بحسن بحسن عزائها كتب له ثلاثمائة درجة ومن صبر على الطاعة كتب له ست درجة ستمائة درجة ومن صبر على المعصية كتب له تسعمائة درجة adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìfẹ́ àti ìjọlọ́run fún ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lúwa kó fi ìtẹ́tí à ń tọrọ yìí lórí kárí wọn. sábà ń ṣàlàyé nípa sùúrù àwọn ibi tí sùúrù fẹ́ màjàlá tó sọ́bìrì àwọn ibi tí sùúrù fẹ́ dé ti pé kò sí àfikẹ́ ṣe sùúrù níbẹ̀. Ali ibn Abi Talib radiyallahu anhu onísùúrù mẹ́ta ni olóńgbò mẹ́ta nìyẹn ó ti ní bùkátà sí sùúrù sọ́bùrún alẹ́lmọ̀sí alẹ́lmọ̀síbà yóò ní sùúrù nígbà tí ntí ọkàn yẹn ọ̀fẹ́ tó bá ṣẹlẹ̀ síyàn ntúnyìn òdùn tó bá ṣẹlẹ̀ síyàn kí o ní sùúrù mẹ́ẹ̀. ẹlẹ́kejì sọ́bùrún alẹ́tọ́à òun tẹ́lẹ̀ ó tún níbi sùúrù níbẹ̀ ẹlẹ́kẹta sọ́bùrù ànilmàṣíyà òun ni sùúrù téèyàn ó ṣe tí ó fi máa ṣẹ́rí kù níbi ẹ̀ṣẹ̀ tó fi máa ṣẹ́rí tó fi ní máa lọ lè bọ́ sínú ẹ̀ṣẹ̀ Ali ibn Abi Talib pẹ̀lẹ́ tó bá ṣe sùúrù lórí mùsíbà kan tó bá ṣẹlẹ̀ sí ìbànújẹ́ kan ṣẹlẹ̀ sí ọlọ́run ní kí wọ́n kọ́ ládàá three hundred fẹ́ nìyẹn pé o ti wà kúrẹ́ báyìí pé ah, kí lè one thousand yìí lá ilá àìlọ àmọ́ mú jáde kí n tó kù ní mọ́ṣáláṣí kí n tó jáde kó lé o ah, ó di àpò mélòó báwọn ó dákò mẹ́ta tí mo wò ah, ah, mo ti wọ̀ kí mi fowó sí àyín o ó máa wá káàkiri pé owó ìsìnkọ́ rẹ̀ wọ́n ní mo ti àgbákò ìṣòro ilé ìṣòro àgbákò wá rí báyìí hmm, mo ti dá nǹkan lẹ̀ ní ìnílá dáná àbí àyè ah ńlọlọlọ káì mo ti bọ́ aládàá bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ sí yàrá yìí tòun náà ń pè ní ọ̀sọ́bùrọ̀ àìlẹ́l mùsíbà mùsíbà ṣẹlẹ̀ sí yàn ó ṣẹlẹ̀ sọ́mọ yàn ó ṣẹlẹ̀ sí ìyàwó yàn ó ṣẹlẹ̀ sí tó tá dùn yàn lẹ́mìí kí o sì ní sùúrù lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe ń ànábì ni wọ́n kọ three hundred ládá fún yàn so sọ́bùrọ̀ alẹ́ mọ̀ sí ìbànú so náà ni àwọn ayatanka látẹ̀kan lọ́tí wàá máa ń ṣe tún lórí mọ̀ sí ìbànú ọlọ́run ọba tó ṣẹlẹ̀ sí tí ọ̀lọ́ mẹ́nìkan bákan náà sùúrù náà ni kí o tún máa ní pé ah tí n bá ti jáde ni láwọ́ ah táì owó òun ìbámu ti gbà lọ́wọ́ ìbá sì fi sọ́wọ́ ìyá ilé kankan máa mú lọ́wọ́ tó anábì ní fa iná lẹ́wọ́ tó fi dùn am anábì ní máa ń ba ọ̀rọ̀ jẹ́ ni tó yóò sọ̀rọ̀ dẹni tí ìgbàgbọ́ rẹ̀ ò ní jòkó má náà ní tí nǹkan bá ti ṣẹlẹ̀ ṣe sùúrù ọ̀sùnbíir kọ́lílan ọ̀kúndínlá ìmọ̀ ìtẹ́símọ́ni látàjẹ́lẹ́nìfà ìnàlá àjẹsìl àjẹlì. الصبر كالصبر مر في مذاقته لكن عواقبه أحلى من العسل أفوني هذا بكالوي به ونسى سورو قليلا ديه والله سورو دينا اليمن لورين كان دينا ثم يعطوني أتولي كوي وتسورو نكونو اصبر قليلا تسورو ديه اصبر قليلا وقل بالله معتصما دي مولا وبارك ẹni pé wọ́n aládàlọ́dọ̀ ọlọ́run pẹ̀lú sùúrù tó bá nìyẹn látàgbà àìnà má banú jẹ́ má bara jẹ́ kiri òun ni wọ́n ní fa iná la àjẹsẹ̀ fìlà àjẹlì àwọn fìlà àjẹlì kínyìn wọn àìní padà àchíf èmu yẹn ni mo ń ṣẹlẹ̀ sí ẹ̀dínyẹ̀ bá ti ń bara jẹ́ wọ́n ní asọ́bùrù kan síbùrì ń tẹ́ rí sùúrù ó dà yẹ gẹ́ bí bàrà ń dẹ́pẹ̀ ní bàrà ni pé nǹkan ti máa ń kúrò múrùn tí mo bá kọ́tì ó kòrò tí ẹ bá tọ̀ wò báyìí sùúrù òye ti láti ṣe nǹkan kékeré ti ní àmọ́ ó ṣòro ṣe ó ṣòro ṣe bẹ́ẹ̀ ni bàrà wọn náà tí ẹ bá fi sẹ́nu ó kòrò ẹ̀rọ̀ bíi flagin lákín àwọn akébòhù lákín àwọn akébàhù àmọ́ àti bọ̀tán sùúrù àhàlámìnà àǹfààní àmọ́ dòdò yìí lọ tí ẹ bá lè fi sùúrù àtibọ̀tán rẹ owó àtibọ̀tán sùúrù wà láìsàn òkú rọrùn rárá lórí láńlá ni ọlọ́ni innama yuwaffa sabiruna ajrahum bighayri hisab àwọn onísùúrù ládá tí wọ́n gbà lóde mi ọlọ́run ọba ládá yẹn ní ní òǹkà tó kàn mọ lọ gbà ní ọmọ yẹn gbọ́mọ yóò mọ ìyá pé ha tí mo ní adú ládá bẹ́ẹ̀ ni èèyàn ní bùkátà kí o ṣe sùúrù ọmọ èèyàn lè gbáyé láláì ní ti ọba nínú jẹ àbí kí ọ̀rọ̀ sáǹdì yìí wọn ò lè gbé ayé ike ẹ máa bọ̀ wá kábọ̀ tán ṣòro rẹ òkúrọ́ ni kò tún tọ̀ ò lè tán ìṣòro ìṣòro gan ò so ìtòrú ọmọ ṣẹlẹ̀ léra wọn ni yóò máa ṣẹlẹ̀ yóò máa lọ yóò máa lọ yóò máa ni bó ṣe mùsùlùmí ní bá ń jáde pé máa bọ̀ rẹ bọ̀ òkúrọ́ ni bó ṣe ń tí ìṣe mùsùlùmí náà ní òkúrọ́ ni tó kún kálukú jòkó ṣe róhùn gan fún ara rẹ̀ tí n sọ pé máa gbé ṣòro bọ̀ ọ̀hún ìṣòro gangan lòun gan fún rẹ̀ báwọn ọ lọ sórí rédíò ó ní kí máa gbé ṣòro bọ̀ òun gan fún rẹ̀ ìṣòro bá a ní tó epo dò ń jálàbí ni tó bá ti kanlẹ̀ kùn tó bá ti rí kọlù rẹ̀ báyìí tó gbé ẹ́ ìgbàlejò ìṣòro ló fẹ́ ó ti ìṣòro rẹ̀ fẹ́ bí alátara tiẹ̀ náà ni ọlọ́ọ̀bá ní يا ìwọ náà kò búrú bá mọ́sálù ń fọ́sẹ́ ní ìrúlà ló wà ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀jẹ̀ kí n fún yín lákòjúwe kan ẹ̀ tẹ́ tí kẹ́ gbọ́ àkòjúwe yẹn iná lẹ́rí iná tẹ̀dọ̀ ìrúlà mi dúró lè yá gbogbo àwọn tẹ́ ń lọ lè ń sábà tẹ́ ń pè wọ́n sẹ́yìn náà mọ̀ pé sọ lọ́run àmì ẹ̀bọ̀n olùkọ́ wọn lè bá yín wọ́n lè là nínú wàhálà olùwà ní láyé yákìlú kú bó bá bá ní olùwà ní òun lè dá ìsinsin bá ti wà yẹn ìsinsin òun ò lè dá ìbò fẹ́ gbogbo àfa yẹn bó tilẹ̀ wò ní ẹ ah, àbá oníṣẹ́jà àbá ni àbá oníkìní kan ni àbá kò tó bẹ́ẹ̀ kó ní mo fẹ́ dá ìsinsin olúwa ní gbogbo wọn nípa ké wàlà wíṣítẹ́mà ìrúlẹ̀ kódà kí gbogbo wọn gbogbo àwọn nankàlẹ́ ayé gbogbo wọn yán yán ọ̀ya ẹ̀wà dé ìsinsin olúwa nípa yẹn ọ̀ka olúwa ní wà ń yẹ sùlùbù ń bò bá bò ṣe àn kódà tẹ́lẹ̀ tí ń bá rọra ló ń gba nǹkan lọ́wọ́ wọn báyìí títọ́ tó lẹ́dẹ́ láyé sẹ́ńkìrú náà wù mí nù wọn ò lè gba nǹkan yẹn padà lọ́wọ́ èsì sìn ẹ̀hún tọ́lọ̀ fi parí ayà yìí dọ́ìfà tọ́líbù wẹ̀lmọ̀sílò àti wọ́tọ̀lọ̀ lè ń bá yà àtẹ́ntọ̀lọ̀ lè ń bá ọ̀lẹ́ni o ọ̀lẹ́ni tẹ́ni tó bá súnmọ́ àwọn táwọn yóò yí ọba jẹ́ ẹni tó bá súnmọ́ wọn tó súnmọ́ wọn pé ẹ́ àwọn náǹkà nínú wà láì wọ́n wà wọ́n kẹ́ sẹ́ńtẹ́ńwí nì mo fi ọba tó dámi búra bó ṣe rí ní nǹkan fún yíyẹn kí a síbára jù sẹ́wọ́n tó rẹ̀ ọ bàbá tó ń wí ẹ̀kọ́ yìí ṣé bí àwọn tó ń pè ní kíní nì ẹ̀yìn kí ló tó ń pè wọn ẹ̀yìn kíní tí máa ń sáfù náà yìí transformers ẹ̀ṣẹ̀ oúnjẹ rẹ̀ sáwọn bàbá transformer náà ni ara wọn láti ń tápù ọmọ wọn máa òkè tí báwọn náà ní ìyàwó wọn máa òkè tí báwọn ní dẹ́ẹ̀bà wọn yóò òkè tí bí bàbá yìí náà ní wọ́n òkè tọ́ọ̀nù bàtẹ́ ìsúnmọ́ wọn dé òun ó sì nílé sọ pé bá ṣe mọ́ rẹ̀ àmì tó bá súnmọ́ ní ọmọ kí wà lọ́ọ̀ṣì fún ọ̀yàtọ̀ sí yín rẹ̀ Jọrọ ẹ̀wọ́n tó ní ah, ẹ̀bá ń pẹ́ ẹ̀bá ń pẹ́ bàtà yìí fún tètè wá ihe ọ̀túnlọ̀ ọ̀túnlọ̀ ẹ̀rí ah! wà láìyí àgbélá tó rúwà lẹ́ni àwọn transformer náà ah. ah! ẹni kó ti dẹ́ta yóò ní ẹ rákàtẹ́ ráhùn bàbá so ní n'i tẹ́lẹ̀ ìlú kálukú fọkàn ìbalẹ̀ já ọkàn kú lọ́dọ̀ mi ìrìnyàn kankan jọ́kàn kú lọ́dọ̀ àfa kan jọ́kàn kú lọ́dọ̀ kan tó bá tún lọ yẹn náà ó torí ẹ̀rú ní òtún bòun náà ẹ̀rú òtún mọ́ bà á mọ bàbá kan lọrin bàbá yẹn wàláhì àwọn yẹn máa ń ròyìn pé áá àyìn àwọn àwọn àti tí bàbá bá kówó sínú kò ní òun náà owó jálàbí òun náà ni o ó kó sílé kò sí nímọ̀ tí ó kó yóò tún fi wọ́pọ́lọ́ sí kò nímọ̀ tí ó àwọn mi àwọn ìlú wá ní ìlú àgbà ní lọ́dọ̀ sẹ́yìn tó ó wá dídọ́ kan wá ní ẹnìkan bẹ pé ah, ó sì fún yàn ẹni wá ní ọwá ní ṣíkú láti ẹni wọn àyíkè rúkìá ní pàtẹ́ ni wá ké tán ọwá ní ṣé àwọn àjọ ní òkúta ẹni èmi ọmọ èmi dé ti kọ sọ̀rọ̀ tí n sọ yìí ti lé ní kúyájú ọdún mẹ́ẹ̀ẹ́dógún sọ wò bàbá tó kó ń darí wọ́dọ̀ اوجهت يا رواج اللهم انظر الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انظر المجاهدين في كل مكان اللهم اغفر اموات المسلمين اللهم اغفر المؤسس هذا المسجد اللهم قل مغفرته ولا تكن علي يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار